Preview. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV station lónìí a fi àkókò yìí dúpọ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ̀yin tẹ́ ń fi owó yín ra dátà láti subscribe síléeṣẹ́ wa Gbakangbin TV station a gbàdúrà wípé Ọlọ́run yóò máa bùkún yín lára àti ní ẹ̀mí níbi tí ẹ ti ń mú owó náà kòkò ajẹnu ò ní wọbẹ̀ ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká fetísílẹ̀ fún ìròyìn ìyálẹ̀ta àbí tó múra fún wa lónìí ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi CBC sàn lónìí ẹ̀yọ́ ká tó fetí sílẹ̀ fáwọn ìròyìn alẹ́ta mẹ́ta tó máa fún wa lónìí ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ ta ń lọ lọ́rùn síwájú sí sí sí ọjọ́ kọkànlá oṣù yìí ohun tó ṣẹlẹ̀ rèé ilé-ẹjọ́ upper area court tó jókòó ní ìlú Ìlọrin ti sún ìgbẹ́jọ́ lórí gbajúgbajà oníṣàṣe abdulazeez adégbọlá tí ọ̀pọ̀ mọ̀ sí ta-ní-ọlọ́run àti olóyè adémọlá ọ̀làwọ́ọ́rẹ́ tí í ṣe olúwo ìlú tẹ́lẹ̀ síwájú sí ọjọ́ kọkànlá oṣù yìí àwọn oníṣẹ̀ṣe wọ̀nyí ló jẹ́jọ́ fún ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ ìtàbùkù ìbanilórúkọjẹ́ àti dídá rògbòdìyàn sílẹ̀ èyí tó lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà tí àáfàá Òkútagírí fi kàn wọ́n. Ìgbẹ́jọ́ tòní jẹ́ ẹ̀kẹta Táńlọlọ́run tí Táńlọlọ́run yóò jẹ́ láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹjọ́ rẹ̀ ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún yìí. Agbẹjọ́rò tó ṣojú fún Táńlọlọ́run Àtolúwo ti tẹ̀dó ti fi ìwé àtakò fún ẹjọ́ síta fún ilé-ẹjọ́. mp ògèlè tí ó jẹ́ adarí àgbáríjọ amòfin fún ta-ń-lọlọ́run àti olúwo ti tẹdẹ sọ pé ìgbẹ́jọ́ ní nílé-ẹjọ́ náà jẹ́ Màkàrú nítorí kò bá òfin mu kí olùgbẹ́jọ́ àkọ́kọ́ tí í ṣe Taniọlọ́run máa jẹ́jọ́ ní ilé-ẹjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀sùn kan náà. Ó rọ ilé-ẹjọ́ kí wọ́n da ẹjọ́ náà nù kí wọ́n sì pa ọkàn pọ̀ sí ìgbẹ́jọ́ ti ilé-ẹjọ́ májísíréètì. Agbẹjọ́rò fún olùpẹ̀jọ́ sọ pé kò bá òfin mu kí wọ́n dá kí wọ́n da ẹjọ́ náà nù nítorí pé ẹ̀sùn lè jọ ara wọn lóòótọ́ ṣùgbọ́n àwọn ènìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi ẹ̀sùn kàn wọ́n. Ó tẹ̀síwájú pé Taniọlọ́run nìkan ló wà fún ìgbẹ́jọ́ májísréètì ṣùgbọ́n òun àti Olúwo ti Tẹdẹ ni wọ́n pè lẹ́jọ́ ní ti eléyìí tó túmọ̀ sí wípé lótìítọ́ ni ẹjọ́ méjèèjì ó wáá gba ilé-ẹjọ́ níyànjú pé kí ó pàṣẹ kí wọ́n san owó ìtanràn fún fífi àkókò ilé-ẹjọ́ ṣòfò. lẹ́yìn tí adájọ́ sunday adẹniyí ti kọ́kọ́ kéde ìsinmi ìṣẹ́jú mẹ́wàá fún àsọyépọ̀ láàrin àwọn agbẹjọ́rò méjèèjì ó sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ ajé ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún yìí fún ìdájọ́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 ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti gbé ayẹyẹ yín sí ayé àti láti gbé ọjà yín síta fún gbogbo mùsùlùmí wa ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa o oh nine zero seven zero nine seven eight three six two ìpolówó yẹn lẹ́ẹ̀kan sí i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 eight three six two olóyè Dáre Sàká lórí ìròyìn yín ire o. John's Benson dealer in all kinds